tó mọ kí yín káàbọ̀ padà mo lérò pé ẹ gbádùn orin ẹ̀mí yẹn ní báyìí àti bọ́ sí ìpele tí ó kàn ìyẹn ni ọ̀rọ̀ ọlọ́run àwọn bàbá wa nínú olúwa wọ́n wà nínú ilé láti bá wa mú ọ̀rọ̀ ọlọ́run wá ṣùgbọ́n kí n tó pè wọ́n wọlé kí n tó dárúkọ wọn jẹ́ ká kọ́kọ́ ṣí bíbélì wá sínú orin dáfídì orí ọgbọ̀n ẹsẹ̀ karùn-ún orin dáfídì orí ọgbọ̀n ẹsẹ̀ karùn-ún yẹn psalm thirty verse five tí ó kà báyìí tí ó wí pé nítorí pé ní ìṣẹ́jú kan ni ìbínú rẹ ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ gbàdúrà lórúkọ jésù pé ayọ̀ adé sílé wa lórúkọ jésù àkòrí ọ̀rọ̀ tá a fẹ́ sọ lórí ni ayọ̀ mi ń bọ̀ wá ayọ̀ ìnáwó sí mi kẹ́ ni ayọ̀ mi ń bọ̀ wá ayọ̀ tìyín náà ń bọ̀ lórúkọ jésù ayọ̀ mi ń bọ̀ wá bàbá wa nínú olúwa tí mo fi sọ̀rọ̀ dárúkọ wọn most senior evangelist Thompson láti ìjọ Celestial Church of Christ Solid Rock International Parish Ìtẹ̀lẹ̀ Ọ̀tà ní Ogun State ní ọ̀sùn bá wa lálejò dáàdi ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi gbóhùn sókè kẹ bá mi kí àwọn aráalé dáadáa. mo kí gbogbo ará ilé ní nàìjíríà àti lókè òkun pé aleluya. aleluya. mo ní aleluya. aleluya. mo ní aleluya. aleluya. adúpẹ́ ní ọwọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ yìí. olúwa ṣe o. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ màmá tí wọ́n gbà wá lálejò nínú ilé agodo àdúrà kan ṣo tí mo gbà ní pé iléeṣẹ́ yín kò ní jóná yóò túbọ̀ máa tẹ̀síwájú sí i á dára fún yín ọlọ́run ọ̀ṣọ́fà á dúró tì yín o kò ní fi yín sílẹ̀ ní òwúrọ̀ yìí ayọ̀ mi ń bọ̀ wá ayọ̀ ńlá ni mm. dáfídì wo wájú owó ẹ̀yìn owó ọ̀tún wò sí mm. ó kíyèsí gbogbo tó là kọjá nínú ìrìn àjò ó wò títí pé níbi tí ìrìn àjò yìí dé yìí kí ni kóun ṣe mm. ó wá gbójú wòkè nígbà tí ìwé psalm thirty verses five yẹn ṣe àlàyé bí ẹ̀ gangan ni abala bí mm. ó ṣe àlàyé pé bí ẹkún bá pẹ́ di alẹ́ kan ó ní ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ ọ̀pọ̀ wa là ń la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá ẹlòmíràn wá ọmọ ìmí ìfẹ́ kọ́lé ìmí ìyàwó ló ń wá ẹlòmíràn ibi tóun ti ẹ̀dúró sí ni pé òun fẹ́ gba visa ìmí ìkìtì ẹ̀ ń sọ̀rọ̀ visa àgọ́ ara àlàáfíà ló ń béèrè ṣùgbọ́n nígbà tó ń wo gbogbo ẹ̀ ní ìṣàkù báwo lọ́lọ́run ó ṣe ṣe ìgbàgbọ́ ni Dáfídì fi sọ̀rọ̀ yìí pé ayọ̀ ń bọ̀ wá bí ẹkún bá pẹ́ mm. di alẹ́ kan mm. Psalm one twenty one ọ̀rọ̀ kékeré kan jáde ńbẹ̀ Dáfídì lẹ́mi yóò gbé ojú mi sí orí òkè wọn ni ó ní bo nìrànlọ́wọ́ mi àti wá ó ní ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Èdùmàrè wá ọba tó dá ọ̀run òun ayé a wò ní ìpele mẹ́rin hmm. tí a bá sọ pé ayọ̀ ń bọ̀ wá hmm. àwọn apá abo la ti ń retí ayọ̀ hmm. àkọ́kọ́ a wò ní abala ti apá ti ìpèsè ọlọ́run ló ń pèsè fún eku ló ń pèsè fẹ́já pèsè fún ẹyẹ ìralẹ̀ ẹlẹ́ ọlọ́run ló ń pèsè fún wọn kó tó kan àwẹ̀ ènìyàn eléyìí ló fà á dáfídì ṣe àlàyé kékeré kan nínú ìwé rẹ̀ ní psalm thirty yìí ìgbà tó máa kọ́kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọpẹ́ ló fi fún ọlọ́run ó sì fi ìgbàgbọ́ tẹ̀lé hmm. wípé olúwa ìwọ ni mo gbé ọkàn mi lé má ṣe jẹ́ kí ojú kí ó tì mí hmm. a wò ní abala mẹ́rin abala àkọ́kọ́ tá a pè ní ìpèsè yìí nínú ọgbà ídẹ́nì tí adádàmú àti éfà sí ohun gbogbo tí wọ́n máa jẹ ọba àwọn ọba ti pèsè ẹ̀ sínú ọgbà kí wọ́n máa jẹ ń kí wọ́n máa mu ẹ̀ṣẹ̀ òun ló lé ádámù àti éfà jáde kúrò ní ọgbà ìdẹ́ni kò sí ohun tí ènìyàn fẹ́ tí kò sí lọ́wọ́ ọlọ́run ó ní ọba olùpèsè orin ìjọ mímọ́ sọ wípé olùpèsè olùpèsè ni bàbá olùpèsè olùpèsè ni ọmọ olùpèsè olùpèsè ni ẹ̀mí mímọ́ olùpèsè ni mẹ́ta lọ́kan kò sí ohun tí ènìyàn fẹ́ tí ọlọ́run ò lè ṣe ohun gbogbo ń bẹ ní ìkáwọ́ rẹ̀ bíbélì pé ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀ tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wíwo lé ní orí ó lèmi yóò fún yín ní ìsinmi bí màmá wa ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan bí ènìyàn bá ń sá kiri lẹ́yìn Jésù ó ń tan rẹ̀ ni bíbélì pé ènìyàn kò lè rí ohunkóhun gbà bí kì bá ń ṣe wípé a bá fi fún láti ọ̀run wá ọlọ́run ló lè pèsè ohun gbogbo tí ènìyàn fẹ́ hmm. ó dá wa wá sí ayé yìí. Hmm ó sì gbàgbọ́ pé dídá tó ń dá wa ó dá wa bíi bàbá àti ọmọ ni ìbéèlì pé ọmọ ò ní béèrè àkàrà kí bàbá rẹ̀ kó gbé òkúta lé lọ́wọ́ bí a bá ti gbójú wòkè tá à ń béèrè lọ́wọ́ ọlọ́run ọmọ ni mo fẹ́ òun lọ́ba tó lè fi fún ni mm. owó ni mo fẹ́ òun ló lè fi fún ni mm. ìwé Dítárónómì orí kẹjọ ìgbà tí ó ṣàlàyé ní ẹsẹ̀ kejìdínlógún ó ní kí a rántí ọlọ́run ọba tó ní agbára láti fún wa ní ọrọ̀ mm. ohun gbogbo tó jẹ́ ọrọ̀ ó ń bẹ ní ọwọ́ ọlọ́run kò sì lè sí ìtí kì í ṣe ohun tó wá dára jù nínú ìrìn àjò ni pé bí ọlọ́run bá ṣe fún nìyàn kì í sì règùn bí mm. ọlọ́run bá fi fún ni kì í fi mm. gbà kan lọ́wọ́ ẹni mm. ọba olùpèsè ni ohun gbogbo tí ẹ̀dá ń fẹ́ ọlọ́run lè ṣe mọ́tò ilé agbára àlàáfíà gbogbo ẹ̀ ń bẹ ní ìkáwọ́ ọlọ́run ìkáwọ́ rẹ̀ ni ohun gbogbo tí ẹ̀dá tó fẹ́ ìkáwọ́ rẹ̀ ló wà gbogbo ìpèsè ohun tá a fẹ́ pátápátá kò sí ìta fẹ́ tí ọlọ́run ò ní lọ́wọ́ hmm. ó ní tí wọ́n ń pè ní store ilé ibi tí à ń kó gbogbo dúkìá sí hmm. bí ènìyàn bá ti ń béèrè ọlọ́run á sì máa fi fún á máa fi fún ìbéèrè wa wa pín sọ́tọ̀ọ̀tọ̀ tádàbí pé kò rí gbà. hallelujah bíbélì pé àwọn ènìyàn mi béèrè wọn ò rí gbà nítorí pé wọ́n ṣì béèrè ó dá ẹ jẹ́ ká mú àlàyé kékeré kan ọmọ primary school tó lọ sí ilé ìjọsìn lọ gbàdúrà ó wá ń béèrè aeroplane kí ló mm. fẹ́ fi ṣe. Mm, mm, ṣé ọ̀rọ̀ mi yé yín sìn ọ̀pọ̀ nǹkan tí ẹlòmíì ò nílò pàápàá ló ń béèrè kò dẹ̀ wá sí ìgbà tí ẹ béèrè lọ́wọ́ ọlọ́run tọ́lọ́run ò gbọ́ ìwé oníwàásù orí kẹta nígbà tí ó ṣe àlàyé láti ẹsẹ̀ kìíní bíbélì pé ohun gbogbo ló ní ìgbà àti àkókò dídá tí ọlọ́run dá ayé àtọ̀run kò fọjọ́ kan dáa Mm. ọjọ́ kìíní ó ń ṣiṣẹ́ lọ mm. ọjọ́ kejì ó ń ṣiṣẹ́ mm. ọjọ́ kẹta ó ń ṣiṣẹ́ ọjọ́ kẹrin ó ń ṣiṣẹ́ ọjọ́ karùn-ún ó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀lì pé ní ọjọ́ kẹfà olè ọlọ́run ó sinmi. bí ènìyàn bá béèrè bí ó bá ti gbà lọ́wọ́ lọ́hùn kó túbọ̀ máa béèrè bó bóyá ó máa ṣe. anna ń lọ sí Ṣílò kì í ṣe ọdún àkọ́kọ́ tó lọ ló gbé Samuel wálé anna ń lọ sí Ṣílò kì í ṣọdún kejì tó lọ ló gbé Samuel wálé ṣùgbọ́n lẹ́yìn tó lọ tó lọ ní ọ̀pọ̀ ìgbà ó di ẹni tí ó padà gbé Samuel jó ìwé Samuel orí kejì nígbà tí ó ṣàlàyé ní ẹsẹ̀ kínní ó fúnra ẹ̀ ṣàlàyé Anna ní ìwo mi ni a gbé sókè àti pé ìsẹ̀yìn ní ẹnu mi ló gbọ̀rọ̀ mm. lójú ọ̀tá mi mm. Ọlọ́run máa ń pọ̀ta lẹ́nu mọ́ bí àkókò bá tó mm. kìkì ká máa béèrè ni bó bá béèrè lówùúrọ̀ tó ì tí ì rí gbà tún béèrè lọ́sàn-án bó bá ti rí gbà lọ́sàn túbẹ̀ rẹ̀ ní àṣálẹ́ ìpèsè ó ń bẹ lọ́wọ́ ọlọ́run mm. ó nìkan lọ́ba tó lè ṣe. dáadé àwọn kan máa ń sọ pé mò ń bọ́ ọlọ́run òde lógún ọdún dáadé ìjọ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ kí lẹ rí sí gẹ́gẹ́ bí torí èmi ò láì kékeré èèyàn máa sọ bí o èdè aláìnígbàgbọ́ lórí ilé ti tèmi. hallelujah hallelujah. gbogbo ohun tí a ti ṣe àkọsílẹ̀ nínú bíbélì kò sí ìtójá àbàwọ́n nínú ẹ̀ bí ọlọ́run ṣe sọ nípa pípadà rẹ̀ wípé lẹ́yìn àjínde oṣù àjínde la wà yìí lẹ́yìn ikú àtàjínde Jésù oṣù kẹrin ni oṣù tá a fi ń rántí ní gbogbo ọdún Jésù sọ pé bí òun ṣe ń lọ yìí ó ní bẹ́ẹ̀ lòun ó sì tún padà wá hmm. àwọn ènìyàn wá wò wípé alátìgbà tí Ọlọ́run ti sọ pé òun padà bọ̀ hmm. kí ni dé tí Jésù ò ti padà dé hmm. àwọn nǹkan méjì ló fà àkọ́kọ́ Ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ kan bí kò ṣe pé kó ronúpìwàdà kó sì yè nígbà tó bá dé láti wá kó àwọn àyànfẹ́ lọ mm. ibo ló fẹ́ bẹ́ mi ibo ló fẹ́ bá ìwọ mm. ọlọ́run fi àkókò sílẹ̀ kí ìyípadà kó lè dé bá wa mm. lẹ́sẹ̀ rí bí ìjọ ṣe pọ̀ táwọn èèyàn sọ pé ìjọ ti pọ̀ ìjọ ti pọ̀ mo níjọ ò pọ̀ ó dìgbà tí gbogbo apáta bá yí padà sí ọ̀nà ọlọ́run ká tó lè sọ wípé ìjọ pọ̀ nítorí náà mò ń bọ̀ wá ọlọ́run tí wọ́n ní kò yá kì í ṣe fún ìpèsè ọ̀rọ̀ yìí máa ń jáde fún pípadàbọ̀ rẹ̀ láti wá kó àwọn àyànfẹ́ lọ. Mm. hallelujah dáàdi a wà nínú oṣù àjínde báyìí kódà àrí báyìí pé àná la ṣe good friday ní bá a ṣe ń wo ètò lọ́wọ́ báyìí ẹ̀hẹ́n a wà nínú àjínde aṣáà ti ń kiri wá pista ẹ jọ̀ọ́ kí ni ipa tí àjínde yẹ kó máa kó nínú ayé onígbàgbọ́. hallelujah hallelujah hallelujah hallelujah. àjínde jẹ́ ohun tí ó fi ìgbàgbọ́ onígbàgbọ́ múlẹ̀. tó fi ìgbàgbọ́ onígbàgbọ́ múlẹ̀. ìgbàgbọ́ ti onígbàgbọ́ tó jẹ́ ọmọlẹ́yìn kristi àjíǹde jẹ́ ohun tó fi ìgbàgbọ́ wa múlẹ̀ wípé ní òótọ́ àti òdodo Jésù ò ní ìyè fún gbogbo ọmọlẹ́yìn Kristi mm. tó bá jẹ́ wípé Jésù kú kò jí ni tí kò bá sí àjíǹde ìgbàgbọ́ ìbá ti ṣáko mm. májẹ̀mú ti wà wípé bó tilẹ̀ kú ó ní lẹ́yìn ọjọ́ kẹta yóò jíǹde lẹ́yìn àjíǹde Jésù Kristi àwọn tí wọ́n wò wípé ṣé òótọ́ àti òdodo ni àsọtẹ́lẹ̀ àti májẹ̀mú tá ìsáyà ti sọ tí jeremiah ti sọ tí wòlíì zikẹ́ ti sọ pé ṣé ó wá sí ìmúṣẹ àbí kò ní wá sí ìmúṣẹ. àjínde yìí eléyìí ni gbogbo àfi gbàgbọ́ wípé lóòótọ́ àti òdodo jésù kú ó sì jí ó já sí pé ọba táwa ń sìn kì í ṣe ọba tá a lè pè ní ọlọ́run àwọn òkú ọlọ́run alààyè. onírin ìwé celestia ó ní jésù kú ó sì yè títí ayé láti mú wáyé títí ayé. Kristi jọba o a ah, Jésù ti yè ó ti jọba ó jọba títí ayé adẹrẹkọ lálàfíwé tafẹ́ wá oorun òṣùpá ṣe. ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ ká tún lọ fi jó orin àti ìyìn ká lọ fi yan ọ̀gá ògo ní ọjọ́ àjíǹde tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ tí n bá máa padà wọlé bàbá wa ṣì wà nílé láti máa bá mi tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ọlọ́run ẹ má yẹ ti dìde o Ògo Ìgbàlà ń tẹ̀síwájú ẹ kú déédéé wòyí